bisimilahi rahmani rahim agbára alikuriani tá a fi ń di ọlọ́lá agbára orúkọ ọlọ́run tá a fi ń di ọlọ́rọ̀ agbára alikuriani tọ́lọ́run bá fi ń yọ̀dá gbogbo nǹkan tó dá nínú ayé fẹ́ dáa tó dẹ̀ máa fi lé gbogbo nǹkan tó jẹ́ aburú tá a fi lè jìnnà sẹ́dá kódà ìwọ tó ti wà nínú wàhálà àìríjà àìrímu tí gbogbo nǹkan ti ń dàrú tí bísínẹ́sì ò lọ déédéé wá ṣàdúrà yà àbíwọ̀ tó ń bẹ lọ́wọ́ ọkọ àbíwọ̀ tó ń wáyàwó àbíwọ̀ tó ń wá ọmọ gbogbo nǹkan la máa ń fi àdúrà gbà lọ́dọ̀ ọlọ́run àdúrà tó lágbára ni òru friday ló máa bẹ̀rẹ̀ àdúrà yìí thursday mọ́jú friday ó ti yé yín bẹ́ẹ̀ yẹn so tó bá ti bọ́ sí friday lóru friday Raka méjì ló fẹ́ yàn sóràtò lè fatia kan kúlíwàlá ò sóràtò lè class hundred rákà àkọ́kọ́ nìyẹn rákà ẹlẹ́kejì súrátùlì fatiha kan súrátùlì class kúlẹ̀ ọ̀láwò hundred ó di rákà méjì wà wá sálámọ̀ tó bá ti sálámọ̀ wàá ṣe àwọn mọ̀kọ́ dímọ̀ alihamudulilayi láyéláyéláyé astagfirullah asalatu wàá ṣe wàá wá dàníyàn nǹkan tó bá fẹ́ tó bá ti dàníyàn nǹkan tó bá fẹ́ wàá wá ṣe súrátùlì fatiha súrátùlì fatiha yẹn wàá ṣe ní three hundred and thirteen táwọn àgbàlagbà máa ń pè ní adadali murisalin so three hundred and thirteen ló máa ṣe súrátùlì fatiha yẹn bẹ́ẹ̀ ni wàá ṣe máa ṣe lójoojúmọ́ wàá dẹ̀ máa ṣe wákàtí òru ni wàá máa ṣe o lè bẹ̀rẹ̀ láti bíi tírì bífọ́ kó tó kásùbà ni kó máa ṣe àwọn àdúrà yìí bet òru friday ló máa bẹ̀rẹ̀ so wàá dẹ̀ máa ṣe sàárà lẹ́fírídè bó ṣe ń ṣe àdúrà yẹn lọ ọjọ́ tó bá wá parí àdúrà yìí bí sínú láì tààlà tó bá lówó ẹran pa ẹran kó sóúnjẹ sí pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run á dùn ẹ̀ nínú àdúrà àgbà kódà kó yẹ pé ń wá físà ni kó yẹ pé ó fẹ́ ṣẹ̀záàmù ni gbogbo nǹkan ló lè fi yanjú ó ti wẹ̀wẹ̀ odò ó ti jàsè jẹ gbogbo ẹ̀ ń jẹ́ kọ̀ àdúrà yìí ni kó wá lọ ṣe ọlọ́run ọba ni kó pè torí gbogbo nǹkan tó lọ ń lò yẹn àwọn àlejò náà àwọn ẹ̀mí èṣù ló ń dún bẹ́ẹ̀ ẹrú ọlọ́run náà làwọn náà so kò sí nǹkan kan ọlọ́run ọba ni tó bá pe ọlọ́run tó ṣàdúrà tó pe ọlọ́run ọlọ́run ọba á tún ṣe kí ni ọlọ́run ọba á gbàdúrà ẹ á tún wá ṣe kí ni fún ẹ á tún wá rẹ́kọ̀dù dáadáa sílẹ̀ fún ẹ ipe o pe òun ọlọ́run wàá tún gbaládá so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 àti gbogbo ẹgẹ́tì ọ̀lẹ̀ wọn fún èkéyìí nínú àwọn àìsàn ó ń wò more than three hundred àìsàn eléyìí náà ń ṣiṣẹ́ fún weak erection quick ejaculation low sperm count